fi ní èèwọ̀ ni ó fi hàn pé ní àti irú ìṣẹ̀lẹ̀ ti ti tipẹ́tipẹ́. àga kan lé ọkàn wà ń bẹ tómi sí wà nù ìwọ ló tiẹ̀ tán ọgbọdọ pé wọn bẹ nìkan dà kó wà pọn mí bì àwọn nẹpọ àyìn àbí odò ìṣẹ̀lẹ̀ ẹrú tó ṣẹ kí èsì pẹ nìkan ló ṣe kíní lónìí àwọn náà àrùjáàrí àbódò tó kàn sàn lọ rọ́bù tẹ̀ tán bẹ́ẹ̀ ọ̀fẹ́ lómi tó nẹ́ bá nídìí mu torí pé odò yìí kàn wá ń bẹ ní kìí ṣe pé wọ́n lọ sí kíni ọ̀pẹ̀ kìí ṣe bọ́ọ̀ tó gbẹ́. àwọn mọ́ṣọ́rọ̀bà mìwádìí àbí ojú odò kan tó wà láàrin inú igbó. ọ̀làọ̀ká rẹ̀ bá káfí áàdì màmúlùkà kódà wọ́n jẹ́ pé ilẹ̀ tó lé ní ó ralẹ̀ síbi kan omi wá sún bẹ́ẹ̀ ẹ̀ wá nídìí omi. wà ọ̀sẹ́ni tí ó gbomi kankan bì ó ń gbàdúrà pé omi yìí ṣẹ́kù ti sọ ṣìbìlì àrùn tó ju ti ẹni tó ní ilẹ̀ lé lébìnrin tó lè lò lọ. wọlé sàlẹ̀ ìdọ́rẹ́rún kẹ̀mírún mindukuli alimusafin àrùdọ̀ kí ó sì ní kópa laraba àwọn tó fẹ́ mú mi nígbà tó bá ń wọnú ilẹ̀ yìí láti wá bomi ń bẹ̀ fẹ́ rí ló bómi nínú gbó tómi ó kàn ra sikini tí ó sùn látùpẹ̀ ẹ̀rùn làwà yìí tí àwọn yóò máa wó mi gan ìwọ́ tọ́ nílẹ̀ ẹ̀bẹ̀ ọtí mo tiẹ̀ tán ìwọ ni kọ́ wá ní àhà ẹ̀yìn ẹ̀ máa ra o ìwọ náà kọ́ lọ gbẹ síbẹ̀ ojú odò ni. ẹni ẹ̀rọ́dọ̀ tí ẹni tó nílẹ̀ náà. hadithi pé ẹ̀sìn bẹ́ẹ̀ tí mo ti yín tán tó bá ní òun ó yókù bá gbàyàn darí omi bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ànábìlà àwọn ní tó bá fi kírun kò nírun tọ́lá pé ìnáwó mọ́ ń mọ̀kìsù omi tá a ti kí ni tá a jágbà ni mọ̀sùrù lọ́dọ̀ àwọn ànábìlà nǹkan tẹ́yẹ bá jẹ́ pé tó bá fi ṣèjọsìn kò níjọsìn lọ́dọ̀ tiwọn ọba lọ wọ aṣọ kan sì tọ́ já sọmú tó bá fi kírun kò nírun ìgbọ́n àwọn jùmọ̀ ó له أجر مع bátìlùhù ilà lèmọtọrọ wọn ní irú omi báyìí. wọn ní irú omi yìí wala yajibu ala sahibi abadil ilà lèmọtọrọ kò tọ́ fún ẹni pé kó kí ni kó fi tọrẹ ẹni tó ti gbómi tiẹ̀ síbi kan. ìgbà tí ó máa di ẹ̀tọ́ tí ó jọ́ràn yẹn fẹ́ ni ó ní lèmọ̀títọ́rù ẹni tí ń kú lọ. kìí mi odò tọ́tọ́ ìwọ lọ ṣe kí ni àti pé wá rẹ̀ ń ti kú lọ ó jẹ̀dẹ̀ fọkọ̀ọ́. sàmì ṣe pé lè ń tẹkọ́ọ̀lì àníhà kó nǹkan ikó ó ṣe pé tí ó máa bedroom ábídì láti mú mi tàbí olómi oúnjẹ mọ́. pé ṣe kí ni bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ṣùgbọ́n láyé ìsìn ó ti fẹ̀ máa ń yẹn gan tó lóyún sínú ọmọ tó wá bí ọmọ tí yìnyín bá ti kí ni tó bá tó bí. bàkánà bẹ́ẹ̀ àyẹ̀bùtà hu ahlul jahiliya a ní irú òwò yìí àwọn ahlul jahiliya máa ń ṣe láàrin ara wọn. kánà rọ́jò ẹ̀rẹ̀ yẹn kan yẹ̀bùtà ahlul jazura. lónìí òun ra ràkúnmí ìgbà tí ebi àná akọ rankumi abotí ó lè dúmọ túmọ̀ tó ń tẹ́jọ láti fi bá ti nìhà ìyí tó wá bí ìgbà mo tó wá ra ọmọ tó wà nínú tiẹ̀ náà yẹ pé ràkúnmí tó bá bí náà tó bọ́ ọmọ tó bí ràkúnmí obìnrin ẹ̀mọ̀ kò ní mọ̀ bóyá obìnrin bí akọni o tí tó tó bá bímọ ọmọ rẹ̀ ń wá rà àwọn alùlùjà ilé àwọn gararu amẹ kẹlẹ àpẹ gararu jama ìrújú lijahalatil ajal ìgbàngàn àmọ́ àkómítọ́ra tí bímọ tọ́yún rẹ náà tọ́yún rẹ náà ṣe kí ni tó fi bímọ ọ̀ ọmọ gbàmù ọjà tá a mọ̀ gbàmù. bẹ́ẹ̀ ò sálàm tá a tún mọ̀ pé bẹ́ẹ̀ ò sálàm yẹ pé kéèyàn gbá yé kéèyàn kọ́kọ́ sanwó ọjà kọjá tó ṣe kíni kọ́tọ́ délé alẹ́bílẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ fàlíyùs lè fi káyé ní màálù òṣùwọ̀n dédé tó fẹ́ra ẹ gbọ́dọ̀ mọ̀ èyí máa ń wọ́pọ̀ lọ́dọ̀ àwọn àgbẹ̀ ó nídìí owó ṣùgbọ́n àgbàdo táwọn sálàfù náà ni tó ti gba wájú ìyẹn pé sísanwó ti gba tó ti gba wájú. ọ̀rẹ́ tí bàbá àgbẹ̀ ti gbin àgbàdo ni wọn ni owó rèé ṣùgbọ́n di ríkà mélòó gbọdọ̀ jẹ ìyẹn pé káìlù màlúù di ríkà twenty ni o àbí kílò thirty ẹ̀díjọ́ mọ́ ìlà ajalè màlúù dí wọnú gbàtàgbàdo rèé ó jáde ìgbà báyìí ni o ti bọ́jọ́ dé kíni yóò ti di dídì. ẹ̀rí pé àmọ̀gbà àdẹ́bí ni ẹ gbọ́dọ̀ fìgbà sí. ṣùgbọ́n ìtàn sọ pé tẹ́ràn ibà bímọ tó náà bá tún ìgbà wo ni yóò tó ṣẹlẹ̀ حبل الحبل بأنه بيع نتاج النتاج إذا كتوسيني بي تيتا انتي هو أنو با بروديوس جيبا تتوليكا يبقى كتو nígbà àkọ́kọ́ aríra nkúmi tá a fẹ́ rà ìtòkàn wà ń bẹ̀ ni pé tó bá bímọ oyún lóyún ni tó bá bímọ ìtò bá wà nù ẹ̀ náà bá ṣe kí ni tó bá bímọ tó bá kú kó tó dìgbà ńkọ. eléyìí ni pé òǹgàn kọ́ lẹ fẹ́ rà ó lóyún tó bá bímọ ọmọ inú ẹ̀ tí yẹn bá tún bí lẹ́sẹ̀ kí ni lẹ fẹ́ rà. a ní ó tún burú ju tàkọ́kọ́ lọ fàfi hàzà jahala tó lọ́mọ bẹ́ẹ̀ níta ẹ fẹ́ ra gẹ́gẹ́ rí ẹ wò làkọ́kọ́ òun ni pé làǹkúmí ẹ gẹ́gẹ́ lẹ fẹ́ rà ṣùgbọ́n nígbà wo ẹ mọ̀ gbà tó bá bímọ tí yóò náà bá tó ṣe kíni tó bá bímọ. ẹlẹ́ẹ̀kejì ẹ̀ tiẹ̀ mọ́ tẹ́ fẹ́ ra tiẹ̀ olóyún sínú tóyún ló bá bímọ tó náà bá tó ṣe kíni tó bá bímọ kíni ó wàá bí ẹ̀ tí mọ̀. fàlà yóò lámú kọ́dìrò àmọ́ kọ́dírù rẹ̀ déédéé ń ta fẹ́ rà wọnà ìhò irú rẹ̀ wo ni sákọ ní obìnrin àbábó ni wà fi ìjà ha látọ̀lẹ̀ ajala ìgbà wo ni ó tún jẹ́ náà àtúmọ̀ lè ana ajala gairu muhaddad bi zamanin tó bá bímọ tó bá bímọ káìpẹ́ ìdí òkú ẹbí mọ́ ń kọ́ ìgbà yẹn a fi táìmù kan dé kọ̀dìyẹ tó ó lè pẹ́ wà kọ̀dìyẹ sòrò ó ti kíni ó sì lè súnmọ́ kó wá bímọ tá bàbá ní ó tẹ̀lé mọ́ wáyé rárá ràkúnmí tẹ́ tó bá bímọ ó lè kú tí ò bá padà bí nǹkan kan mọ́ ń kọ́ ìyẹn sòwò. anáyọ àlà kílá àtẹ̀sírẹ́ lè tàhárìm méjèèjì náà lè wọ̀ yìí tá a sọ wípé ní bóyá ràkúnmí gẹ́gẹ́ là ń tà kẹsùgbọ́n tó bá bímọ tó bá tó dé kínní tọmọ yẹn náà bá tó bímọ àbí ọmọ inú rẹ̀ tí yẹn náà bá tó wá bímọ làfẹ́ ta ni gbogbo ẹ̀ náà ní ìwọ̀ wọ̀nyí fídù fasádẹ̀ làákù yufidu fasada al-aqdi al-manhi ani ìyẹn pé ilé ń tọ́ka pé irú akidi yìí ìwọ ni tí a kọ̀ nínú ẹ̀sìn ni. náà àṣàkánwà tá a máa ń ṣe ká fúnra wa lẹ́ran sìn bó lè ti máa fún yẹn lẹ́ran sìn ọmọ tó bá ti bí ta ni ó ní. ẹ fún yẹn lẹ́kọ̀ọ́ bó ṣe fún yẹn lẹ́rìn ẹ̀ ta ló lẹ́rìn. ìgbà tó dọ́dọ̀ ẹni tó fún kọ́ta ló nígbà yẹn ẹni tó fún ní ò nígbà yẹn àbí kò ní ẹ fún. ẹni tí tí ń tọ́ látijọ́ yìí nù ẹni tó gbà sọ́dọ̀. ok tó bá ti àtọ̀ tí ò bá padà bímọ náà ń kọ́. ànábì wa fẹ́ kí ló fi ṣe sọ̀dá kí ẹ tútú lẹ̀ yẹ ẹnìkà kò wá nígbà sọ̀dá kí a kò nígbà sọ̀dá ẹ̀ mọ̀ pé tó ti fún yẹn ojú kí náà fẹ́ fún yẹn tó tó yìí tútú lẹ̀ yẹ ẹ̀ lẹ bá ń ṣe òun náà lókè ní òun lẹtọ ẹ ẹnu tíra mi ní irun jimoh sọ̀rọ̀ yẹn fẹ́ rú nítorí kíni torí pé ọ̀gá rẹ̀ bá ní gbogbo ọ̀dọ̀ lọ jimoh kọ kírun tẹ́lẹ̀ ni wọ́n ní kò ní lọ náà ni o. sábà bí wọ́n ti kí ni wọ́n lè jẹ́ kó máa bẹ́ a ń bẹ́ àbá tẹ ṣe sábà bí tọ́ máa fi ń bẹ́ fàkánà lè sẹ́yìn dùn fádìlò lè ẹ̀ta bẹ́ẹ̀ náà ni ẹni tó tú ẹrú lẹ̀ òun náà lọ́la tó jẹ́ kí ẹrú náà máa àṣìṣì tán fi ń gbórúkọ òun náà lékíní láwùjọ irú ẹni bẹ́ẹ̀ orí ńlá ló ṣe fún bí òde wá lè ta ọmọ rẹ̀ tí ò lè ta kíní tí ò lè fọmọ rẹ̀ tọrẹ tọrẹ Sara La fi ṣe àyè bàbá wọn fi yàwó sàrà kí ni tó fi ṣe yàwó sàrà àwọn òfin gbà kankan àwọn àfi tọrẹ débi pé sọdá akéde ẹkọ máa gbà iṣu àti kíní kẹtẹ yìí gbalẹ ẹfẹ gbà ó yẹ kọ máa gbà láti gbogbo àti àpò ẹni o wọn náà fi tọrẹ ìjẹ fọmọ tọrẹ tó bá di jọmọ ìwọmọ bàtọ wá kí bàbá rẹ kódà tó bá padà jà tó ẹfẹ ra àwọn ìyàwó sára tó padà sí. Si ilé bàbá rẹ̀ ìyẹn mi yóò tọrẹ àyàfi pé ẹrú wọn bú yẹn pátápátápátá ọmọ adi ń lè fi tọrẹ bẹ́ẹ̀ náà lẹ́rú gbàtà túlẹ̀ ó náà ti tà lè kíni tà lè fi tọrẹ. àníyẹ́rì súbíhì àlùmọ́ọ̀tì bìkẹ́sìrìtà àlùmọ́ọ̀tì kíkọ́ ọmọ kà àlùmọ́ọ̀tà torí ẹni tá a túlẹ̀ ní àlùmọ́ọ̀tà ẹni tó tún yẹn ní kíni àlùmọ́ọ̀tì. Ani ní nínú òfin tó de ni pé ẹni tí ó tú ẹrú ó lè jogún zakara ń kánà òun fa akọlójẹ ni àbí kíni àbábo asibabu mìíràn wárọ sàlàsà àwọn sábàbí ogún mélòó ni mẹ́ta kò lóyún òfin dú rọba olùwẹrà sa gẹbẹ alimami ọrọ habibu ti sọ èyíkéyìí tí yẹn bá ti fọlù sí ó lè tó kojogun alakọkọ wàá yá nìka ìfẹ́ra ẹni ìyàwó àtọkọ wá wà láàhú ìyẹn náà fẹ́ lò àbí ìṣe kí ni ìtú okùn ẹrú wà náà sàbí àbí kéèyàn jọ jẹ́ bí mà bá àdà òun nà lílì mà wá rè fi sábà lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta ìkòsó kún fàmí ìdí ẹ̀ lè fi jogún ẹ̀rọ̀mọ́kàlá ẹ̀rí pé àlìmọ́ọ̀tì kìí ṣe fámìlì ẹni tó túlẹ̀ mo lè jogún rẹ̀ ọkùnrin ni àbóbìnrin kama yẹlisu bí asọ̀bàtò fún alimọ̀tà asọ̀bùn bí ànfọ̀sìn alimọ̀tà asọ̀bìn bí ànfọ̀sìn ẹni bí àwọn ọmọ bá tẹ̀lé jogún rẹ̀ ẹ̀rí tẹ́ bá bímọ bó tẹ̀lé bá ọmọ ṣe jogún rẹ̀ àbí tó ń bá jẹ́ bàbá fún ọmọ rẹ̀ bó tẹ̀lé jogún ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó tún okùn ẹrú lédegé ni. ńgbà tá a bá rí bídíò jòkó ẹrú tá a ti túlẹ̀ ni o wọ́n ti ńgbà tó túlẹ̀ ó ní bá padà ní fámìlì ó bá padà ní ọmọ tó bá kú ta ní ojogun rẹ̀ jẹ́ mọ́ òun náà ti lẹ́bi àlùmọ́tìkù ẹ tó túlẹ̀ òní òní jogun mọ́ yóò jogun rẹ̀ tá à ń sọ ni pé tí o bá padà ní ẹbí àmọ́ àtàjù fún ẹ. yáa fi hàdí. Hibban ó wà nù ti alimam hakimu gbanu mustadrak wọn àti Ibn Hibban nínú sahih wọn an ní anabi akọta sọlá tó wáyé pé ní okun ìtú okùn ẹrú ìtú okùn ka luhmatun nasab bí gègé kan kan ìyẹn kí àti nìkan kan náà bẹ́ẹ̀ náà ní tú okùn ẹrú ló wà lọ́dọ̀ ẹni tó tú okùn ẹrú àti ẹni tó tó lẹ̀ láàyò bá gẹ́gẹ́ yóò ṣe ta ẹbí pé mo ta mo mo wá ẹbí wa kọ́ lè bá jogún bẹ́ẹ̀ náà lè yóò lè ta àlùwàlá yẹn pé ìtú okùn ẹrú rẹ̀ lè ta wàlà yóò ha bákan náà lè yóò lè fi. فهي كالنسب لا يزول بالإزالة فمن هذا فلا يتصور بيعه أني ètò ọkọ̀ ẹrú àlùwàláwì ẹni tó tó ọkọ̀ ẹrú lẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹbí ni láyà tó lòbí ìzáàlà kò sí tó lè yẹ. pé látòní lọ wọnú ẹbí yìí mọ àti kọ́nú ẹbí tó wà nú ìsìlámù kò sí. ẹlẹ́mi yóò tẹ́lẹ̀ tí yẹn kí wọ́n ti kọ́ lọ́mọ tẹ́lẹ̀ bá ti súnà kí wọ́n kọ́ lọ́mọ yìí mọ̀ sọ́nà kí wọ́n àlẹ́ kọ́ ẹ lọ́mọ pé àgàgà obìnrin tí mo bẹ̀rù ká ló kọ́ lọ́mọ àlẹ́ kọ́ ẹ lọ́mọ. bákan náà náà ti lè sẹ́lómi ìdọ́mọ méjèèjì yẹn ò lọ ní Islam ká ẹ wo ṣe ṣe dáadáa síbi tó mo sọ́dọ̀ mọ́. wàmí ni àzàfàlà yòtà sọ́wọ́ rùbẹ́ẹ̀ wàlà nàkìlò mílíkì fíyí bí ayé tọ̀rí bákan náà àlùwàláwò yẹn fẹ́ ni tó lẹ́rú ẹ̀rí ọ́nàṣìpù wàláwò lónìí kò lè bọ́ sọ ẹlòmíì ìsìláyò mùkìrì dáàlì kìtọ́rí tí ò rọrùn ni lè ànàwó kàn nẹ́sàbì jẹ́ àfihàn fíhì hadith nítorí pé ó dà gẹ́gẹ́ pé ní làánà lọ́wọ́ mọ̀nìntàsábà ìlà gáìrì àbí ọlọ́run gbé jìnnà sí kẹrẹ ẹni tí ń fi ara rẹ̀ tì sí bàbá mi tó yàtọ̀ sí kíní bàbá rẹ̀ ìyẹn ń fara rẹ̀ tì sí bàbá mi tó yàtọ̀ sí bàbá rẹ̀ tó sì mọ̀ nínú àwọn kaba èrè tó náà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni kódà kí àbáyá máa jẹ́ Ògúnwálé kí ni òun máa jẹ́ Ògúnwálé náà ṣe ìwọ kọ́ lọ ń jókòó bàbá rẹ yé kí ni bàbá rẹ jẹ́ bẹ́ẹ̀ ó kọ́ tẹ lọ́ọ̀lẹ́ yí padà ọ̀lẹ́ yí ti bàbá rẹ padà wọ́n bá mọ̀ pé ní orúkọ Ògúnwálé. kana anahyu fil hadith yufidu tahrim akọ fún wa tí ibn umar sọ bí ikọ́ tẹ wọ ní o wàyẹ kìtẹ́dì fasada akadèlémọ̀nìhì àní ayé pé ní ìgbà tó ti kọ fún wa yìí irú ìṣòwò ooru bẹ́ẹ̀ kékeré abẹ́ lọ́ra abẹ́ lọ́ra wàláwù baba lágbájá ni tó yẹ kó ń lóní wàláwù lórí ẹni báyìí tó túlẹ̀ afẹ́ lọ́ra nítorí ẹ̀ fẹ́ ṣe yẹn nítòtọ́ yẹn àbí òtọ́ òtọ́ fàlàyé sẹ́ wàláyé ní fa làwùfọ́n ẹ̀ táyẹn bá ṣe o ti wá gbowó lọ́ọ̀ mi àní mú tọ́jú yẹn ṣe àgbowó rẹ̀ kọ́rí adáwó rẹ̀ padà nítorí pé tọ́ fẹ́ tà yìí tí wọ́n ṣe kíni tí wọ́n tà ní. àmọ́ngọ́ mọ́lá lágbájá lágbájá mọ́lá Adam lágbájá mọ́lá Adam kí ni gbogbo àwọn ọmọ rò Adam ló ṣe kíni. bá dọ̀la ẹni yẹn náà ní sẹ́mu ẹni yẹn bá ní lágbájá mọ́lá àbọ̀ anas àbọ̀ anas ní bọ́lọ́ ti di bọ́lọ́ ti di di ádámù ló bù mí ló bù mí kí ni wàláwù alẹ́ kò rí nǹkan bù yín o ẹ àwọn nǹkan bíi tó bù yín ìgbẹ́ tó bù yẹn o àìfi tọ̀lẹ̀ ẹ tó tu ẹrú rẹ̀ lórí kí ni gẹ́gẹ́ bí àtúntò lágbájá ibùdó lágbájá yẹ kọ́ ọmọ àbá lágbájá ó kẹ́dọ̀ lágbájá bàbá ibùnú ẹlòmí bàbá yẹn ló bù pé kí n máa jẹ ìjẹ́ bàbá ó gbélé mi lọ́wọ́ kò lè gbé yìí lé ọ lọ́wọ́. èyí táwa ń báyé láwùjọ ńkọ́ tí wọ́n fi torí pé tọ́ba pé lágbájá tọ́ba pé mi tàbí bò lẹ́tì pé àmọ̀ àánà ti mọ̀ ẹ́ntọ́ àánà sọ pé ìyàwó lágbájá ni wọ́n sọ pé kíni náà sọ pé ọmọ rẹ̀ káwá fi yẹn ti sọkọ rẹ̀ láti kò dáa tó torí pé láwùjọ ní táwọn ẹgbọ́n yẹn pé wọ́n pé ní ọmọ rẹ̀ ọkọ rẹ̀ náà nà pé ṣùgbọ́n ká fi yẹn ti sọkọ rẹ̀ ìṣẹ́ làǹtó yẹ kí ìṣẹ́ làǹtó kún tó ètí kura ń sọ pé òdòdó hún li كما kama كما yẹn kama هو àbá عند الله يعني تودا Allah ìyẹn ni tó dáa tó dúró déédéé lọ́dọ̀ ọlọ́run. ẹnlẹ́wọ̀n táàrífù àwọn táàrífù àbá àwọn ẹ̀ ń tẹ̀ ìbámu bàbá rẹ̀ ńkọ́ ẹni bóyá ọmọ tájù sójú ọ̀nà ọ̀rẹ́ ẹ̀kọ́ àti kan tó jọ bẹ́ẹ̀ àbí ẹnìkan àgbẹ̀ kí láàmú àgbè sẹ́yìn tó gbé láàmú àfi pè ní. fa ikhwanukum fi dini ọmọ ìyá inú ẹ̀sìn nìyí ń máa bá rẹ̀ nílẹ̀ mẹ́ni kàkà. bákan náà anahyu wa tahrimu laysa khassa fi surata al-bay' wal-hibba. wọ́n ní àlùwàlá ọ̀tá sọ kìí ṣe pé ìjẹ́wọ̀ rẹ̀ lórí kátà àbí kábitọ̀ rẹ̀ nìkan ni torí pé méjèèjì ló wà nù àdìsí yìí. وإنما هو محرم وفاسد بكل صورة من صور النقل الحق فيه gbogbo ọ̀nà tí ẹ bá lè ju ìwọ rẹ̀ lẹ̀ kébi ẹni tó tó òkú ẹrú tí ó jùlẹ̀ fẹ́ lómi gbogbo ẹ̀ ní òde kínní ní òlọ. lágbèjì ogún tẹ̀ ẹ lè jẹ lára rẹ̀ kí ẹ ní lágbájá tó bá tí ẹrú tí mo túlẹ̀ bá kú tí ò bá padà lẹ́bí mo yọ̀ǹda kọ́sí kínní kọ́ ìjọgbọ́n ẹ̀ á ní kò lọ́nà. ẹni ò lẹ́ni tí yóò jogún ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́tọ́ túlẹ̀ náà lọ́sí kínní kó tó jẹun kọ́ wá bún ẹlòmíì. ṣùgbọ́n kí ọ̀nìkẹ́lòmíì jókòó rẹ̀ ní tí ó lọ. bákan náà hadith tó tẹ̀lé ni hadith Abi Huraira radiyallahu anhu qala onínáha Rasulullah sallallahu alaihi wasallam ọ̀dà nàbí kọ̀ fún wa an bay'il hasad asọ́ọ̀tì ni oko. ana lẹ òwò yìí mọ́ òkúta nítorí pé òkúta ni wọ́n fi ń ṣe bóòlì ó ti wá wáyé á padà sọ́nsálẹ̀ wà á ń bẹ́ ìlgàrà àbí gbogbo èyíkéyìí owó tí rújú bá ti wà ń bẹ̀ ìtànjẹ tọ́ọ̀ mọ́ ń tọ́ fẹ́ rà òun ò lọ. hadisi wa nu muslim annahi an ilhasab bima yaktadi tahrimuhu. وعدم صحته أو ما يقتضي تحريمه وعدم صحته yẹ pé èèwọ̀ tá a ṣe ìtumọ̀ pé kò lálàáfíà téèyàn bá ń ṣe róòwò yìí lil arab fil jahiliya ìtumọ̀ ìnẹ́fẹ́ sọ fún ayé àwọn lárúbáwá nígbà àsìkò jahiliya ní anwa'u min suwaril bay' kátàkárà oríran rẹ̀ náà máa ń ṣe yattakhidhunaha fi aswaqihim nínú ọjà wọn. wa aktharuha mimma yuqbalu fi al-ba'i aw al-mushtari ẹnìkan ó fara kásá nù ẹ méjèèjì ìmí ó yẹ pé ní tí ó tajà ní fara kásá pé wà á jèrè bí ọjà yìí àbí ó lè jẹ́ pé tí ó rà ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n bó ṣe rí nù torí kò sẹ́sìn gbà wa lihadha harrama al-islam torí islam fi ṣe léwọ̀ faminha bay'u al-hasad irú rẹ̀ ní ìtàn sọ yìí wala suwarun min ó ní oníranran nínú ọ̀nà ni pé àyàkó lè bá àyàkó lè bá lè lè mọ̀ṣẹ́rì kí olùtajà sọ fẹ́ tó fẹ́ rárá pé irmi azil hasọ tú òkúta yìí fàálà ayé sáwọ́bí wákọ̀ át fàwọ́lá kàzà tọba ti jù ú bóyá ẹni ta aṣọ ni sáti jù ú oko rẹ̀ yìí aṣọ tó bá ti bá ọgbọ́dọ̀ mú ní five thousand. ọba àjòkò ọba lọ bókìrì ká ta ló gé límẹ o. five hundred naira ọba àjòkò ọba lọ bókìrì twenty five thousand. ta ni ó ẹni tó jókòó ìyẹn pé ìdí yẹn bá fẹ́ rà bọ̀ wọ́n ẹlòmíràn ní kò sí irú ẹ̀ irú ẹ̀ wà á mọ̀dá láìsí ẹni o ìwọ tó lọ ra blóńblóń ẹlòmíràn ra blóńblóń lásìkò yóò bá ẹkọrin yóò sọ níwọ̀n akọ́yìn tó kọ́ sẹ́wọ̀n ìdí òkòkò dání ná ọtọ́ wa fẹ́ rajà ìwọ nínú ọdún ìwọ tó ṣe kíni tó fẹ́ ṣe wọn bá lọ mú nọ́mbà ọ̀nà bá kí lọ mú nọ́mbà eight ni wọ́n á jẹ bílóbíló ńláńlá inú rẹ̀ ń dùn wọ́n padà mú kékeré irú òwò yẹn kí ni garọ́rù wa ń bẹ. fàlà àyíṣà obìnrin wa kọ́ àtù náà bákan náà à ń yàkó làlìbá bí kẹ́hìn tí ń tajà kó sọ pé ìdàrọ̀ mẹ́ta àzàṣà ò bẹ̀lẹ̀ xasọ̀ fàwọn mọ̀bá omi ń ká bìkàdà fàyẹ́jálè rọ́mú ibil hasad namsa ubeya bíi kẹ́ni tí ó lọ jalọ pé ìdá rọ̀mẹ́ta àdà sáwọ́bà ibil hasad ìyẹn pé tó bá jù mọ́ aṣọ yìí pẹ̀lú kúta fàwọn àmúbá mink ẹ̀rí iye tó bá ti jù náà ní náírà lọ́wọ́ rẹ o bí káza iye báyìí sì ni fàyẹ́jálù rọ́mù bilhasot nafsa òbẹ́yà yẹ pé jújú kò tí ó jù kó gẹ́gẹ́ ní ọjà. ẹ̀rí jújú kò tó bá jújú kó onáfi sọjà tó ra ètò bá tó wá jù tó bá ti bá onára lọ́wọ́ rẹ̀ òun gẹ́gẹ́ ní ojú kò yóò kọjá síwájú oníyóòdè kínní yóò jù kò yìí tó bá ti jù yìí tó bá ti jù tọ́wọ́ rẹ̀ bá ti bá ara níye lọ́wọ́ rẹ̀ fẹ́ òun gangan tí ó tajà ní ó ní ojú kù. na afuwan òun ni ó sọ fẹ́ni tí ó rà pé ìta rọ̀mẹ́ìta àtà sáwùbá filhasson ẹ mọ̀ wo tọ́ bá lọ jù kò yìí tó bá bá a sọ yìí àìpọ̀ ti di ń tọ́ ra níye ó fàyájálù rọmúyá bilhassot nafsa ọbẹyà ìyẹn pé oko tó ń jù gángan ní ọjà tí ń tà bí kéèyàn pé nǹkan tó wájú tó bá rí jùmọ̀ ọtí ra yé báyìí. bákan náà àyà àtàrídọ̀ kọ́tí minel ganam masalan fayakusu hassot wayakul àyà ṣáàtú asọ̀bátìyà fàyà alákàbíkàdà ẹ̀rí kéèyàn kó ẹran wá ọlọ́jà alábàánsìn bí a mú òkúta ẹran tó kù rẹ bá ti bá òun náà lọ rà irú rẹ náà pé anyakola bí tuka ala anaka bí khiyar ila an arimiya bí azil hasad fayiza nabasatiha nabasitiwa wajabal bẹ́ẹ̀ ìyẹn pé mo tànkan yìí fún ẹ ṣùgbọ́n bí tuka ala anaka ala anaka bí khiyar all option ìlà armiya bi azil hasan tí fi jò kúta yìí ẹ five thousand ní tí fi jò kúta yìí mọ̀rọ̀ oṣù tí n bá ti jò kúta yìí ó tẹ́ lọ́rùn kò tẹ́ lọ́rùn ó ṣe kíni ọ̀rọ̀ àná ni. àwọn àyẹ̀ bí àhù min àrídìhì kọ́dírọ̀ mọ ìntàhàt ìléyìí rọ́mùyàtò hasan àbí ó bẹ́ talẹ̀ fún ọ ibi tọ́wọ́ rẹ bá ti jù kó dé Si, one plot one acre one acre kọ́ lélẹ́ yìí o ibi tó bá ti jòkó ilẹ̀ ló tẹ́lọ̀ yìí ó yá jòkó ibi tó kò rẹ́ bá dé náà ni ọ̀rọ̀ àwọn ó wà lú yìí náà tẹ́lẹ̀ àbí. ayiwa wàhákàtà mina sọ́wárì lọ́mọ́tà àdédà ẹ̀rí oníranran àpèjúwe ló wà fún wàkúlù ha bòyọ àtìjà ìléyà àwọn òwò jà ìléyà kẹ́sì tó dé ní tọ́nà mi ti tún ṣe ti sìn fi àgárárún kí ló wà ń wa mọ̀ká tọrọ àti ewu kí àwọn afẹ́mi ara rẹ̀ wéwu wàjàhálà àti àìmọ̀ntì èèyàn fẹ́ rà lítàjà lè islam bi tahrimi ha nítorí ẹni islam fi dé lọ́fẹ́ wa bẹ́ẹ̀ kìí sí lé gbogbo orú àwọn nǹkan yìí. bákan náà wọ́n kọ̀ fún wa tààlà nàbí kọ̀ fún wa bí ìtumọ̀ rẹ̀ pé téèyàn bá ṣe irú òwò rẹ̀ ákìlù yìí lálàáfíà. La alikararu wa ma la tó lámù àkíbàtò min al-khatar ìyẹn ni pé ntàgbẹ́ ngararu ní sẹ́ àmọ́ ewu tó lè fà fún wa mímọ̀ anka ilmu níbi nǹkan tí wọn náà nímọ̀ ń parẹ́ wà khufiya alayka amru ọ̀ nímọ̀ ọ̀mọ ewu bóyá ewu nìkan tó bá kọ́ ń bẹ̀ bóyá ọ̀mọ. qad jaa an-nahyu anil gharar fi ahadith kathira ìyẹn pé àdìsí tó ní ká mọ̀ tajà gararu o pọ̀ gan jantirẹrẹ. قال النووي النهي عن بيع الغرر أصل عظيم من أصول الكتاب البيوع يعني nínú àwọn nǹkan tí ó jẹ́ pínlẹ̀ tá a gbọ́dọ̀ mọ̀ nínú tá a kọ̀ nínú kátàkárà ní nǹkan rújú gbogbo tó bá ti ní rújú nínú. ويدخل فيه مسائل كثيرة غير محصورة منحصرة ìyẹn pé owó tó kó síbi gáràrú ó pọ̀ kò níye kàfẹ́ ilẹ̀ abdul abik gẹ́gẹ́ bí kéèyàn tẹ ẹrú sánú tẹ́rẹ̀ ẹrú mú abẹ́ ní irú mú ẹ mọ̀ ẹrú mú tẹ tẹ bá rí mú mú ta ní yé báyìí èkéyàn tó bá gbowó ẹmọ ẹmọ wá káàkiri wà lọ́mọ àdúrà bí tí o tẹ ẹ̀ sí ló ń ta walimajulu abi n taama mo kàfẹ́ bọ́ ká jọ sòwò kan àwọn òbí wa ń sòwò lẹ́nu kiri kan ọ̀la yìí ọ̀sà jẹ kí ni í jẹ gan kí n là á jọ fẹ́ kí ni mo fẹ́ kówó lé mo mọ́ nítorí bá dàtí wá náà ni nínú tẹ̀sí ẹ̀ tẹ̀ tó máa tẹ̀ fẹ́ kẹ́nìkẹ́ mọ́ tẹ̀sí ẹ̀ alẹ́ ẹ̀ mọ́ irú rẹ̀ ti wá o dáka ẹ̀ kẹta ẹ̀ bá dàtí jẹ́ báyìí kó sáwà báyìí àbá àgbọ̀ tí wá bá. ìdíwọ̀ àjọ ìlú ìlójú ká àwọn òyìnbó náà ṣe èèyàn dúdú ò bá ṣe tí èèyàn bá ti mọ̀ àbẹ́bí sọ àwọn kan mi tó yẹ pé láyé èsì kan láti wà ń gbọ́ nǹkan bó ṣe yé àwọn yẹn wà modernize yẹn. wàmú la yẹ́kìdìrò àlà tẹ̀sílímì àbí téèyàn ò lè téèyàn ò lè mú mo ta fẹ́fẹ́ fún ẹ. wàmú la yẹ tí mo mílí kùlùbáyò àlè àbí téèyàn ò lè ní. bìlímọ́ ìlkẹ́sìr àbí kéèyàn wo òkun pé ẹjẹ́ lákàtí yọjú lójú òkun yẹn o mo ta fún ẹ níbi omi tó pọ̀ wà lábàdùnfẹ́ dọ́rẹ̀ pé ọmọ màálù yìí mo ta fún ẹ láì tí ì fún tẹ́ ẹ bá rí kankan fún mọ́ńkọ́ wà bẹ́ẹ̀ olè hamil filibatin ẹ̀ẹ́nà mi ti lóyún wọ́n ti sọ pé méjì ní òbí o sì ta méjèèjì fún ẹ láì tí ì bí ọ̀bẹ yóò sá mílẹ̀ àṣewà mọ́mú kan tá a sọ kan fún ẹ nínú ṣọ́ọ̀bù èwo ní bẹ́ẹ̀ wàṣáàtú mílẹ̀ ṣìyà àbẹ̀rẹ̀ kan náà ẹran wọ́n ti kówó fún èwo lọ́wọ́ àmú tọ́ba mú ìtó tóbi yìí bínú àbí òní bínú tó mú ọ lẹ́yìn tó gbẹ jù ńkọ́ ọ̀nà òbínú wọn àtọ́ irú záàlì ọ̀kúlù záàlì kàbá àtìlù ẹ̀rí àrántí mọ́mù náà wáyé ti sọ ti pẹ́ ní o gbogbo tí o dalẹ̀ lẹ́yìn lẹ́yìn àná ògárọ̀rùn kẹ̀míìrì gẹ́rì hajà àwọn ìtú ìtúnẹ́nijẹni ìrújú wa ń bẹ̀ tí ò sì di kankan pàtó tó sún yàn níbẹ̀. kọ́lá sheikh islam alimami bin tẹ́mi sọ pé amal gararu fal aslu fi dhalika anna allaha harrama fi kitabihi akila amwali nasi bil batil. alimami bin tẹ́mi sọ pé ní àwọn nǹkan ìrújú báyìí tí ò dá nítorí pé ọlọ́run bá ó ṣe léèwọ̀ nínú ẹ̀sìn wa ìmọ̀ ṣe kínní ìmọ̀ tàǹkàtì àyà ìmọ̀ jẹ́wọ́ èèyàn lọ́nà tí ò tọ́ wàhálà yà ọmọ kó lamá yóò ká lùbẹ̀lì bàtà gbogbo tí ẹ̀ máa ń jẹ lọ́nà tí ò tọ́ kó sábẹ́ lé yòó wà nàbí rọ̀ṣálá náà àǹbẹ́ ìlàgàrà gbogbo òwò olójú ànábìsílẹ̀ wọ̀ wà lùgàrà ó wà lùmọ̀jì ó lọ́lá àkìbà ètò yẹn yóò yọrí sí ẹ̀ mọ́ àyọ̀rà ẹ̀ mọ́ níta padà ṣe lálàyé ńjọ́ mi inṣàlá lẹ́kùnrẹ́rẹ́ ní amin insurance torí pé n tó kó sínú ẹ̀ ni kí ni fíwọn àfa lórí ẹni tó wà láyé ànábì ni subhanallah ìwọ́n tó bá ti jìnlẹ̀ ẹ̀ ń di fíkì wọ́n mọ̀ pé ó wà torí pé abẹ́ kí ló kó sí abẹ́ ẹ̀rújú ni ẹ̀kẹ́ ni ẹ̀yìn àfa ìwé. téèyàn bá gbèrò yẹn wá á lò wá ó wà kò sówà ọ̀nà tẹ́ǹgbà tó ń bì kó wà bọ̀tí ìpínlẹ̀ rẹ̀ dégínì ó wà. anara tó kó síbẹ̀ ni bẹ́ẹ̀ ó habalẹ̀ lè habala níta sọ lẹ́ẹ̀kan ẹ̀ràn tó wà nù ìyá rẹ̀ tí ó ti bẹ́ẹ̀ ó lè mọ̀ là kẹ́ àbátọ̀ ẹran téèyàn ta tẹ́ran tọ́ta tọ́ta tí ò bá bímọ ńkọ́ àbí nǹkan rújú òde kó mọ́ kọ́ ta àlùbáríkà <laughs> gálárù nìyẹn náà gálárù kọ́ àkọ́kọ́ inú ó bọ́ sọ́jà téèyàn èyí sá torí wọn kọ́ lọ ní ẹ àbí ata ọpẹ ẹ wá sanwó ọpẹ ẹnẹ́bí téèyàn ẹ bá ẹ kọ́ ọmọ gọ ẹ wá ra kọ́ ọmọ gọ tó ń àyíké gbogbo ẹ̀ náà ètí ò bá mu ni bàbá yóò lè mọ̀tọ́ mí ni yàrá tí nǹkan kó sínú ẹ̀rí tí ò jáde tá a lè mú pàtó báyìí. wàbẹ́ olùfimár kọ́bùlà bòdó wìsọ̀lá àṣìṣà àbí ká máa lọ ta èso ká máa lọ ta ripe àgbàdo ti kókò kórìkà fẹ́ máa tú rí tó máa yọ ìrùkẹ̀rẹ̀ lọ́ba ti ń ta ṣé yóò tóbi ní dé kò ní tóbi ní àmọ́ ọ̀tá tó làwọn ayaba dé ẹ̀mọ́ gbogbo ẹ̀dá ayaba jẹ àgbàdo yìí tí ó ti gbóná ọba jẹ gbogbo ẹ̀ tán. ọbọ̀ ta àwọn kankan irú àsìkò tí a wà yìí tójó fẹ́ dábàá àwọn nǹkan tí o bá tètè so tójó bá dá ma lórí ibi tó bá dé náà yóò ṣe kíni ní o gbẹ sí. àgbẹ̀ mọ̀tò kí wọn lọ jẹ́ kójú tó kù lẹ́yìn sí o tójó bá dá lójijì tí wọ́n sì ti ta ra ìfọ̀ ẹ̀ka ìfọ̀ ti ra ìfọ̀ ẹ̀ka ti jà kú òní wọ́n dẹ̀ ti mọ̀ bó ṣe tóbi tó bẹ́ẹ̀ dàbí ẹ̀kọ́ ọ̀sán ni wọ́n ti mọ̀ bó ṣe pọ̀ lórí lórí igi tó mẹ́tọ́ ẹ kó tẹ̀ fẹ́ mọ iyọ̀ náà nùkà ẹ̀yin náà wọ ẹ̀mọ́ kọ́sọ̀ kọ́ ọ́ ti kó kókó báyìí ni ọba ti ta igi ọ̀sán bá gbẹ nǹkan nkí pé tọwọ́ rẹ bá ti kan náà ni o tọwọ́ rẹ bá ti mú inú àwọn gáràrú náà ni walimuna basa àbí tó bá ti ju nǹkan tó bá ti bá ọ̀nà ìwìsàlì kàmí ni àníwá àníwá ìhì wà sọ́ọ̀rì àtàwọn nǹkan mi tó wà nù gàrọ̀rọ̀ bákan náà bẹ́ẹ̀ olùmọ̀ àdúm wọ́n ní wàlgàrọ̀rù ni bẹ́ẹ̀ olùmọ̀ ka habali habali habala ẹ̀nà bẹ́ẹ̀ olùmọ̀ àdúm màdúm náà gẹ́gẹ́ bí ntí ẹran ninu ninu tí ó bí bákan náà bẹ́ẹ̀ olùmọ̀ àjùs antẹ̀sílẹ̀mì níta lè rí mú kàlí jámọ́lì sáàrì gẹ́bí rànkúmi tó ti jákùn ẹ̀yìn òun rànkúmi tó ti rí mú ẹ̀rí mú níta fún mi níye báyìí táwọn padà rí mú mọ́ ń kọ́ bẹ́ẹ̀ olùmọ̀ jùhólì mọ́tòlá àbí níta àti ẹ̀mọ́ rárá àwọn olùmọ̀ jùhólì jíǹsì àmọ́ ṣùgbọ́n àmọ́rù rẹ ti ń ṣe mo fẹ́ ta mọ́tò kan fún yín ṣé kámúrì ni bàbá onírèjì <laughs> ṣé léjì àbí ọba sanwó ọba gbé ìjà padé <laughs> ṣé mọ́tò kan ni mọ́tò lẹ́nu a mọ̀ pé mọ́tò ni ṣùgbọ́n àmọ́rù ìran rẹ̀ àwọn ènìyàn jù ú lè lè kọ́ dàrú àbí dèédé iye rẹ̀ wọ́n fẹ́ ta ráìsì fún ọ wọn náà bá sanwó wọn kà nọ́mà náà àpò ló yẹ kó jẹ ẹ ní fẹ́ẹ́ nukọ lórí lórí àpò wọ́n bá gbé ráìsì dèríkà mẹ́ta wá ìwọ́n sì ti kún lówó tó pọ̀ kele ìpanupọ̀ yín irú wo bẹ́ẹ̀ àfẹ́ náà wà tó sọ pé ní. wàhálàm lọ́mọ pé ànàbẹ́ àlùmọ̀lá àmàṣà ká fọwọ́ kan yẹn pé ìtọ́ yẹn bá ti kàn wàbẹ́ àlùmọ̀nà àbàṣà àbí ìtẹ́ bá jó nǹkan mọ́ wàbẹ́ àlùhábàlẹ̀ hábàlà àbí ntí ẹran ní lóyún nínú wàbẹ́ àlùhàṣọ́t àbí tòkòjújù wà àṣbáàhà àti ntọ́jọ́ mìíràn lùbọ̀yọ́ alẹ́ ti já àfihàn nùsọ̀sọ̀ káàsọ̀ nínú ntí ẹ̀rí wá pàtó lórí ẹ̀ hiya dakhilatun fi nahyi an bai'il gharar àwọn nǹkan yìí kó sínú bai'il gharar walakin ufridat bi dhikri wa nuhiya anha likawniha min bay'ati al-jahiliyyati al-mashhura subhanallah ẹ̀wọ̀n tí ìmáàmù náà wà wí sọ pé èyí wọn kàn sọ ohun torí pé wọn gba jahiliya ni o gbogbo tí wọn náà bá wọn kó wà lásìkò rẹ tó jọ ó ti di bai'u kínní bai'il gharar. bẹ́ẹ̀ ni sheikh abdulrahman saadi ẹ̀jẹ̀ tari parí díẹ̀ tó kù. ani sábàtà bil kitabi wa sunna ó ní lẹ́nu kitabi wa sunna wa ijma il muslimin tahrim il maisir. pé èèwọ̀ ni kéèyàn ta tẹ́tẹ́ ìlú àmì wọn náà wà wà náà àn. ó kú sí méjì alákọ̀ọ́kọ́ alimoga alabat warihad. fàdà kúlù haram mugalaba ìyẹn pé mugalabat. kí ẹ̀ ta tẹ́tẹ́ pé mi ní borí ìwọ ní borí kí ẹ wá jọ ta owó ẹ̀rí. làmú yóò bẹ̀ mí ni hu sáré ìlànà kánà mu'inan ala ta'ati wọn ká jọ máa tarú nǹkan bẹ́ẹ̀ kẹ kó lọ àyàfi tí ó bá assist wa nínú ẹ̀sìn wal jihad fi sabili bóyá tẹ̀sìn ni bóyá ọ̀fà títa ni bí akhas al-iwad ala musabaqatil khayl àrí warikab wasiham bóyá ẹṣin gúngùn àbí kátàfà àlèsè musabakọ ṣùgbọ́n arúgbó tó dé yẹn náà táwọn ẹsẹ musabakọ rẹ ta ni ó gbé nǹkan lẹ ayọ àkèésẹ yìí méjèèjì lẹ gbé lẹ o ẹlẹ́ẹ̀kejì alimẹ́sẹ̀rì fún mi amalat ìkejì tó níbi tẹ́tẹ́ níbi tọ́jà wakọ̀dínà níbi ọ̀sánlá ànibẹ́ ìlgarar bí tẹ́tẹ́ náà nìyí náà wa ọ̀sánwó ọjà sí náà pé ṣùgbọ́n ìrújú tí wọ́n mẹ́. wàhálà sàmìlì lè bẹ́ẹ̀ ibi àníwá ìhì á ní eléyìí ó wà nínú kátàkárà lóríṣiríṣi ló ti lè wọlé wàlì ìjàrát àbí ká kárẹ́ǹtì nǹkan lọ́wọ́ ara ẹni. fàṣẹ́wò lẹ́dí yóò ṣàkófì òṣòlì yìí àbí tó ń dàtú pé tẹ́lẹ̀ tí mo lè mo ẹ̀ tí bá kówó lé àwòtúnjẹ́ àlùhálù àbí ìtọ́ bó ṣe rí wasifatu amòròyìn alimaksuda dákìlá filgarod amòròyìn rẹ gbogbo eléyìí náà kó sínú ìrújú lè ana ahada la ahidẹ́ni torí pé ìkan nínú àwọn tọ́jọ́ ń sòwò yìí ìmọ̀ àn yagnam àwò yagram ìkan ìmọ̀ kó kó gẹ́ni àbí kó lùs ẹnìkan ó sàá gẹ́ni ẹnìkan ó lùs nù owó sì ní àbí ìlà fẹ́ ká gẹ́ni àbí ọ̀rajà lọ́wọ́ yẹn kó fún inú dùn tó ń dúró kó ń ta ìwọ náà dúró kó ra ọjà ṣùgbọ́n ló àwọn tìrújú ẹnìkan ní ògè ni fàáza xatọ́rù eléyìí xatọ́rù olè òkàrí àánú ìgbàgbọ́ àfẹnjá dógò táàmù bá ti gbà mí. wàlájìlẹ̀ hàzì yìí kọ́ ìdátò ìṣtárọ̀tò fòkà fìlbẹ́yì ànyàkó na sámán màlúmù. ẹ̀rì pé ńgbà tán kan kọ́ndíṣàn òwò ni pé ká mọ̀ pé ń ta fẹ́ rà iye ń ta fẹ́ fẹ́ ra kásìkínì kó jẹ́ ń ta mọ̀ wàlímọ́sì mọ̀ ń ta fẹ́ náà màlúmù jẹ́ ń táàmù lé ana jahalata ahadihima dakhilatu fil garar torí pé tá a bá máa ń ta fẹ́ ra tá a máa yẹ owó a bá a máa yẹ owó a máa ń ta fẹ́ sí di garar. kíni kan jọ eléyìí èmi ní rojú lórí ẹ̀ mi ò sọ pé ó ti dára rẹ o àwọn táwọn bára wọn ra sọ pẹ̀lú àníyàn pé yóò pé nǹkan méjì lọ sòwò ẹ̀ kí ni wàá fún wa tá a bá ra sọ torí pé ó kọ́mọ lọ́wọ́ àwọn obìnrin o nígbà tó bá gbé ìkélé lọ́wọ́ tó ní à ìyá yẹmi sí adúrówó tá a ṣe kí ni tààtò nígbà tó ti bá tó lọ́rọ́ ní tó fẹ́ wà lábẹ́ rẹ̀ yẹn kí ni ọgbà pé yóò fún ọ àbí tí wọ́n ní ń gbowó tó ní àhà nǹkan fún wọn ṣé lọ ha ìwọ náà ṣe kíni ọ̀sọ́ èmi ò ló di irú nǹkan ọ̀sọ́ ìrújú bẹ́ẹ̀ wà mẹ́ ẹni tí bá ń fà níyẹn pé à ah, nǹkan méjì là ń rà pọ̀ o tó bá ti fún wa lásán náà ṣe kíni ọ̀nà fún wa lé nǹkan no kò lè sọ pé kè nù ayé lè pe lórúkọ gíftì kò dé ó dà láì kó ra sọ̀rọ̀ fún nǹkan ṣé yóò dùn àbí kò ní dùn ṣé kò ní lọ bẹ́ẹ̀ ni ẹja pé ẹ̀bùn wa tábà ti ń bá yẹn jà sẹ́kùn yìí sẹ́kùn mọ́ ọjà ni kọjá níyùn torí pé láyé òde òní àgbẹ̀ nǹkan mí lórúkọ kan ṣùgbọ́n kì í ṣe nǹkan yẹn kan ní ohun tí ń ṣẹlẹ̀ ìrújú fẹ́ wàá nù nǹkan yẹn náà ló ti wọnú ẹ̀ ṣùgbọ́n ìrújú wà bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn míì mọ ńlá níyẹn pé bọ́ọ̀ ṣe ń ra aṣọ yìí o nǹkan kan gbọ́dọ̀ sí kíni àwọn ti sanwó rẹ̀ pọ̀ tí ó tẹ̀lé kí wọ́n á ní ó tẹ̀lé ń tá a pé ẹ̀pẹ́ fún làwọn inshallah ta'ala inú tí ó mọ̀ gun eléyìí ní tamọ̀ sí àtàmínú tá a sọ̀rọ̀ rẹ̀ tí ṣe insurance ó sì ṣe pàtàkì gan. torí pé èmi wà ọba àjòkó rẹ jẹ́ ọ̀lẹ́mọ̀dé díẹ̀ ṣùgbọ́n mi wà tọ́tọ̀rùn ẹ̀bọ̀ bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ tọ́ba lọ ra mọ́tò ń sìn ọ́ ní ọgbọ́dọ̀ ṣe kí